tí ó jẹ́ kí ọ̀tá ọláyọ̀ lórí wa ẹ jẹ́ ká dìde aleluya ẹ̀yin olúwa lógo ẹ jẹ́ ká lọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìwà wa títí di ọjọ́ òní ó ní ó kà mí yẹ lónìí o mo dúpẹ́ bàbá ó tún kà mí yẹ lónìí o tẹ̀bí tara mi ó kà mí yẹ lónìí o ó ṣe mí lógo bàbá mímọ́ ó kà mí yá lónìí o mo dúpẹ́ o bàbá jẹ́ ká gbóhùn ọpẹ́ sẹ́nu ká lọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí tí ó ṣe àdúrà ọpẹ́. ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé lórí ọmọ adúpẹ́ lórí ọkọ adúpẹ́ lórí aya adúpẹ́ lórí ẹbí adúpẹ́ níbi tá a léwédé ta ní gbòǹgbòdé ọlọ́run adúpẹ́ ẹnu wa ò jẹ́ ròyìn ìbànújẹ́ títà kọ́sájì ẹ̀jẹ̀ ògbúrò ìbànújẹ́ àdúpẹ́ ọlọ́run alágbára torí pé ọ̀tá ò gba iyọ̀ wa dànù ọlọ́run gba ọpẹ́ wa bá ti ń jáde alẹ́ ìlàwọlé ayọ̀ àti àlàáfíà omi ò pa wa lórí oúnjẹ ò pa wa lórí oòrùn ò ní wá lára àdúpẹ́ ọlọ́run afẹ́fẹ́ tó ń fẹ́ kò gbàbọ̀dẹ̀ lórí wa ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ògo ni forúkọ yín lókè ọ̀run ní orúkọ jésù kristi ní àgbàdua náà lọ síwájú ọlọ́run á tọrọ ní gbogbo ọ̀nà tá a fi jẹ́ ẹlẹ́ṣẹ̀ kọlọ́run kó ṣàánú fún wa yẹ kó sọ fún ọlọ́run lówùúrọ̀ ṣàánú fún mi ọlọ́run dá àyà tuntun sínú mi olúwa agbára tí kì í dẹ́ṣẹ̀ ọlọ́run gbé wọ̀ mí agbára tó ń ṣe ìfẹ́ ọlọ́run tó ń fẹ́ kristi ọlọ́run gbé wọ̀ mí agbára tó ń dúró ṣin tó sì ń gba adéyè lọ́jọ́ ìkẹyìn ọlọ́run gbé wọ̀ mí àdúrà. ká sọ fún ọlọ́run lówùúrọ̀ yìí jẹ́ ká ní ó ṣògo lórí ìtẹ́ ìdájọ́ ojú ẹlẹ́ṣẹ̀ kan ò lè rí ògo ọlọ́run ọlọ́run mo fẹ́ rí ògo rẹ lówùúrọ̀ olúwa ṣàánú fún mi dárí ẹ̀ṣẹ̀ mi jì mí wẹ̀ mí ní àwẹ̀ mọ́ ògo ni forúkọ lókè ọ̀run ní orúkọ jésù kristi ní àgbàdua a ó sọ fún ọlọ́run mo ti dé lónìí olúwa dá sí mi sọ fún ọlọ́run olúwa dá sí mi ẹni tí ọlọ́run bá dá sí ayé ṣetán láti ṣàánú fún tọ́lọ́run bá dá sí ẹ tọ́lọ́run ṣàánú fún ọ kò sí nǹkan táyé fẹ́ ṣe jú pé kán ṣàánú fún ọ lọ sọ fún ọlọ́run lówùúrọ̀ olúwa ṣàánú fún mi ṣàánú fún ìdílé mi jẹ́kọ́nà mi ó là àdúrà ní orúkọ jésù kristi ni a gbàdúrà a sọ fún ọlọ́run agbára tó ń rí àánú gbà agbára tó ń rí ògolo agbára tó ń gbé ègún mi tó ń gbé agbára ọlọ́run wọ̀ ọlọ́run gbé wọ̀ mí lówùúrọ̀ yìí àdúrà. bá a ti ń gbàdúrà jẹ́ ká gbàdúrà fún àwọn ọmọ wa sọ fún ọlọ́run lówùúrọ̀ olúwa gbàdúrà fún àwọn ọmọ mi mo gbàdúrà fún àwọn ọmọ mi ọlọ́run agbára tó ń rí àánú gbà nírìn àjò lórúkọ jésù olúwa gbé wọ̀ wọ́n olúwa gbé wọ̀ àwọn ọmọ mi jẹ́kọ́ rógo lo jẹ́kọ́ rí ayé jẹ́kọ́ rí ọlá lò olúwa buyì kún wa sọ fún ọlọ́run ṣèmi lógo lónìí jẹ́ kí ìyè rẹ kí ó wà ní ara mi jẹ́ kí ayé kó rí ẹwà rẹ kà nínú ayé mi sọ fún ọlọ́run lówùúrọ̀ yìí gbogbo ọ̀nà tí ó ní ọba tó lànà láàrin agijù olúwa lànà fún mi àdúrà sọ fún ọlọ́run lówùúrọ̀ yìí olúwa lànà fún mi olúwa lànà fún mi olúwa lànà fún mi sọ fún ọlọ́run rírú omi nínú ayé mi èmi ò mẹni tó ní rírú omi ṣùgbọ́n sọ fún ọlọ́run lówùúrọ̀ yìí rírú omi jẹ́ kó dákẹ́jẹ́ olúwa wọnú ayé mi kó ṣayé mi ní ibùgbé lórúkọ jésù gbogbo rírú omi ohunkóhun tó ń jẹ́ ìnira nínú ayé mi lórúkọ jésù ọ̀run kó bá wíwẹ́ ọlọ́run kó bá wíbẹ̀ olúwa kó bá wí ògo ní forúkọ olúwa lókè ọ̀run ní orúkọ jésù kristi ni a a ó sọ fún ọlọ́run ohun rere tẹ́gbẹ́ mi ṣe tó rọ àwọn lọ́rùn o ẹlẹ́dá mi ò má má jẹ́ tèmi ò nira sọ fún ọlọ́run nínú ọ̀sẹ̀ tí mò ń lọ yìí gbogbo rere tẹ́gbẹ́ mi ṣe jẹ́ tèmi má jẹ́ kó nira àdúrà bẹ́ẹ̀ tí ń gbà máa gbà fún ọmọ yín gbogbo rere tí ẹgbẹ́ wọn ń ṣe tó rọ̀ wọ́n lọ́rùn Olúwa jọ̀ọ́ má jẹ́ ó nira fún wa má jẹ́ ó nira fún wa ilé lẹ́gbẹ́ mi ń kọ́ ni ọlọ́run má jẹ́ ń kọ́ àkọ́tì ìṣe rere nínú ayé lórúkọ Jésù má jẹ́ kí tèmi ó dà pé sọ́kọ Ọlọ́run lónìí lórúkọ Jésù ṣèmi la ṣe pé Olúwa bá mi pàdé dùn mí nínú Ọlọ́run Jésù Kristi agbára wa sọ́kọ Ọlọ́run ọmọ ẹlẹ́ran ni mi má jẹ́ njẹ́gungun ẹran ọmọ aláṣọ ni mi má jẹ́ wàkísà kẹ́yìn aṣọ sọ́kọ Ọlọ́run lónìí lórúkọ Jésù orísun ni mo wà má jẹ́ nǹkan gbọ́n tó dára àdúrà orúkọ Jésù. ní orúkọ jésù kristi ní agbàdúrà ọlọ́run rántí mọ́dékáì ó máa ń kẹ̀yìn sí àfẹnẹ ṣùgbọ́n nígbà tí ọ̀run rántí rẹ̀ nígbà tí a ṣí ìwé ìrántí kan ọba ò lè sùn èèyàn kan wà ní ibà ìlówùrọ̀ yìí ọlọ́run ṣetán láti rántí ẹ̀ sọ fún ọlọ́run ìwé ìrántí láti ọ̀run ọlọ́run ṣì kàn mí lónìí ó lè wo ni mo ti ṣe pamọ́ tí ayé ti gbàgbé lórúkọ jésù olúwa san mí lẹ́san àdúrà. gbàgbé obìnrin oníṣu ẹ̀jẹ̀ tí ò tí ò tí ò dojú sí olúwa bá mi pàdé lónìí olúwa ṣàánú fún mi ní orúkọ jésù kristi ní agbàdúrà gbọ́ nígbà tó tó àkókò ẹ́sítérì kí ọlọ́run kí ó rántí rẹ̀ kí ọlọ́run kó gbé lọ sí ipò ọlọ́run ṣe nǹkan kan ó yí ìpín padà ó yí ètò padà sọ fún ọlọ́run lónìí ibi àyè ńlá kan wà tẹ́tí pèsè fún mi ta ló yẹ kó kúrò níbẹ̀ kí n lè débẹ̀ ta ló fẹ́ lò láti mú mi débẹ̀ lónìí lórúkọ jésù ọ̀run kó rántí mi àdúrà. rẹ̀ lógo ní orúkọ jésù kristi ní àgbàdua psalm ninety one. ọ̀gá ògo ni ó máa gbé abẹ́ òjìji olódùmarè àwa wí fún ọlọ́run pé ìwọ ni ààbò àti odi wa ọlọ́run wa ẹni tí àwa gbẹ́kẹ̀lé nítòótọ́ òun yóò gbà wá nínú ìkẹkùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú yóò fi ìyẹ́ rẹ̀ bò wá abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni àwa yóò sì gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ni yóò ṣe asà àti àpáta wa àwa kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọfà tí ń fò lé ọ̀sán tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri ní òkùnkùn tàbí fún ìparun tí ń roni ní ọ̀sán gangan ẹgbẹ̀rún yóò ṣubú lé ẹ̀gbẹ́ wa àti ẹgbàárùn ní apá ọ̀tún wa ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ wa kìkì ojú wa làwa ò máa fi rí táwọn fi máa wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ olúwa ní í ṣe ààbò wa àwa ti fi ọ̀gá ògo ṣe ibùgbé wa búburú kan kì yóò ṣubú lù wá bẹ́ẹ̀ lé àrùnkarùn kan kì yóò súnmọ́ ilé wa torí tí yóò fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí wa láti pa á ọ̀nà wa gbogbo wọn gbé wa sókè lé ọwọ́ wọn kí a fi ẹsẹ̀ wa gún òkúta àwa ó kọjá lórí kìnìún àti paramọ́lẹ̀ ẹgbẹ́rọ kìnìún àti ejò ńlá ni a ó fẹsẹ̀ wa tẹ̀ mọ́lẹ̀ torí tí ó fẹ́ ìfẹ́ rẹ̀ sí wa torí náà ni àwa yóò ṣe gbà á àwa ó gbélékè tó ti àmọ orúkọ rẹ̀ àwa ó pe orúkọ olúwa olúwa yóò sì dá wa lóhùn olúwa yóò pẹ̀lú wa nínú ìpọ́njú olúwa yóò gbà wá olúwa yóò sì bọ́lá fún wa ẹ̀mí gígùn ni olúwa yóò fi tẹ́ wa lọ́rùn olúwa yóò sì fi ìgbàlà rẹ̀ hàn wá. ọlọ́run ọlọ́run àṣẹ ọba tó ń fi àṣẹ sọ̀rọ̀ wíwí ni tiwa àṣẹ ń bẹ ní ọ̀dọ̀ rin bá a ti sọ lónìí olúwa bá wa pàdé ẹni tá ò gbéraga sí tí ò ní ṣàánú fún wa má jà gbéraga sí ọlọ́run bá wa pàdé ṣèyanu nínú ayé wa ògo ni forúkọ yín lókè ọ̀run ní orúkọ jésù kristi ní àgbàdua ẹ ké hallelujah ẹ hallelujah hallelujah. ẹ ké hallelujah a ó máa tẹ̀síwájú nígbà tí a ó lọ kọ orin inú ìwé im ten ẹ wọlé fọba wa hymn i mean k and s three seven three ẹ wọlé fọba wa ọmọ mímọ́ bàbá ẹlẹ́dàá aláàbò olùgbàlà gbogbo aráyé. ìbẹ̀ ń pè ní master key tó bá ṣí kò sẹ́ni tó lè tì tó bá tì kò sẹ́dá tó lè ṣí ọlọ́run tó mú àwọn ọmọ ẹgbẹ̀rún mẹ́ta kúrò nínú iná ìléru onímájẹ̀mú kan ṣoṣo tí kì í yẹ tó o bá mọ rírì olúwa ní òwúrọ̀ yìí ẹ jẹ́ ká gbé ohùn wa sókè ká wo tí olúwa ti ṣe láti January títí di àkókò yìí adúró tì ní adúró tì ní. fún èmi àti lórí ọ̀fẹ́ láti rí ọjọ́ ìsinmi ìkejì nínú oṣù kẹfà ògo fún orúkọ Olúwa ìjọba bá rí àwa tí à ń jọ́sìn fúngbà àkọ́kọ́ tàbí tí ó ṣe díẹ̀ tí a ti bá wa jọ́sìn kẹ́yìn tí a wà ní ìní òwúrọ̀ yìí jẹ́ ká ìdí ká lè kí wa if you have if, if you are for hallelujah orúkọ yín mà Fáṣadé Akíntọ́lá Fọláṣadé Akíntọ́lá thank you ma a rí arábìnrin kan láàrin wa màmá wa Fọláṣadé Akíntọ́lá jẹ́ ká fi aleluya kan kiri ọ̀ká bọ̀ o aleluya ẹ káàbọ̀ mà wọ́n á fi ìwé pélébé ṣọwọ́ sí yín kí ẹ lè kọ àdírẹ́sì yín àti nọ́mbà ìbánisọ̀rọ̀ kí a lè fi àdúrà máa ṣọwọ́ sí yín ro agbàdúrà ní Jésù. ilé ẹ̀kọ́ tí a ti ń kọ́ àwọn ọmọ wa bí wọ́n ti di ọmọlẹ́yìn jésù òun tẹ̀síwájú ní sátidé ọ̀sẹ̀ tí a wà yìí yóò wáyé ní dédé agogo mọ́kànlá sí agogo kan lórí ẹ̀rọ abánisọ̀rọ̀ ni wọ́n ti ń ṣe zoom ẹ jọ̀wọ́ àwọn òbí bí a ti ń ràn wọ́n lọ́wọ́ látẹ̀yìnwá à ń bẹ̀bẹ̀ fún ìtẹ̀síwájú wa nínú ìrànlọ́wọ́ ìkí àti bàbá ara ọmọ wa lọ́wọ́ olúwa á fi ẹ̀kọ́ náà yí wọn lórúkọ jésù ìforúkọsílẹ̀ fún ti ìrìnàjò sí ilẹ̀ mímọ́ jerúsálẹ́mù ti ọdún yìí ni àtúnṣe ráńpẹ́ wáyé lórí ọjọ́ tí a ó gbéra ní orílẹ̀-èdè Amẹ́ríkà tẹ́lẹ̀ a sọ pé ọjọ́ kejìlélógún ni ṣùgbọ́n ní ìsìn ọjọ́ kọkànlélógún ni a ó gbéra the participants will be leaving Houston, Texas on the 21st of August please note the change in the date 21st of August ni a ó gbéra ní ìlú Amẹ́ríkà a ó sì padà dé ní ọjọ́ kọkànléní we leaving on the twenty-first of August we arriving back here on the thirty-first of August gbà tó ṣíwájú pé owó tí yóò ná wa jẹ́ three thousand nine hundred and eighty dollars twenty-seven cents owó tí a sọ yìí ti nílò bàálù tí yóò gbé wa láti ẹnu ọ̀nà chọ́ọ̀chì yìí títí dé Jerusalem owó yìí ó ti parí gbogbo rẹ̀ àti ọkọ̀ tí a máa wọ̀ nínú àwọn ìlú tí a máa lọ ní Jerusalem ó ti parí ẹ̀ òtẹ́ẹ̀lì tí a ó dé sí oúnjẹ tí a ó jẹ ó ti parí ẹ̀ ohun tí kò parí ni pé owó yìí jẹ́ èèyàn méjì láwà ní yàrá kan bàbá yẹn tó wá wò ó pé òun fẹ́ dá wà ní yàrá kan lóò nìkan dáyà ní yàrá kan a jẹ́ pé ẹni náà fi chéńjì díẹ̀ sórí owó tí a ti sọ yìí kò ní jẹ́ owó tá a sọ yìí o ẹni tí ó bá ní ròrò bẹ́ẹ̀ pé èmi nìkan dáyà àti ọlọ́run ní yàrá mi ni kẹ́ni bẹ́ẹ̀ kò rí òun bàbá wa kí wọ́n lè sọ ṣéǹjì díẹ̀ tí a fi sí orí rẹ̀ hallelujah a sì sọ fún wa pé ọkọ àti ìyàwó wọ́n lè gbìyànjú láti lọ papọ̀ kí wọ́n lè ṣe ọkọ túnmí gbé ní Jerusalem hallelujah ara wa létí ti ìkówójọ fún ẹ̀ka ti iléeṣẹ́ ìránṣẹ́ tí a ń pè ní African Mandate ètò ń lọ lọ́wọ́lọ́wọ́ nígbà tí ètò yìí bá ti yanjú a ó sọjọ́ tí a ó ṣe pàtó fún wa ṣùgbọ́n à ń rán wa létí kí a lè máa múra ká lè máa tòwó wa díẹ̀díẹ̀ láti fi ṣiṣẹ́ fún olúwa hallelujah à wa létí ọjọ́ bíi ti ogún mẹ́ta tí o màmá wa jákòlì obìnrin olúbìmí bádéró yóò wálé ní nínú ilé ìsìn yìí ní àsìkò ìsìn ti òwúrọ̀ ní ọjọ́ ìsinmi ọjọ́ kejì oṣù keje jẹ́ ká fi sọ́kàn bákan náà ni à ń rán wa létí ti ọjọ́ bíi ohun bàbá wa ẹni tí olúwa gbé iléeṣẹ́ ìránṣẹ́ ìdílé lọ́wọ́ olùṣàgùtà tàbí sí nínú kristi henry àbáyọ̀mí ọ̀dẹ́nìyẹ ìyẹn náà yóò wáyé ní ọjọ́ yóò wáyé ní ọ̀sẹ̀ kẹta nínú oṣù keje it will come up on the third week of july èyí jẹ́ ọjọ́ méjì ní ọjọ́ ti jímọ̀ tí ń ṣe ọjọ́ kẹrìnlá oṣù keje ni a ó ṣe àwẹ̀jẹwẹ̀mú tá à ń pè ní socials a ó ṣe èyí ní èyí yóò wáyé ní Enoch Event Center lórí beachnut yìí ni one three three five zero ní event center tó wà ní after iná sinot lọ́wọ́ ọ̀tún wa ní event center ẹ̀dúgbò alámọ̀bẹ̀ níbẹ̀ ni yóò ti wáyé ní ọjọ́ kẹrìnlá tí ń ṣọjọ́ Jímọ̀ oṣù keje àlàyé tó wà bẹ́ẹ̀ ni pé ìwọ̀jọba mi yóò wáyé ní agogo márùn-ún sí agogo mẹ́sàn-án bàbá wa Nàìjíríà Amẹ́ríkà ni wọ́n tó wà ní èrúta alágòdé Amẹ́ríkà ló máa ń ṣe aago márùn lè tó máa bẹ̀rẹ̀ yóò parí ní aago mẹ́sàn-án ká bá wà lọ pé mo sáré fẹ́ lọ ṣiṣẹ́ díẹ̀ kí wọ́n bá lórí ètò àwọn ẹlẹ́bẹ̀ẹ́ pé bàbá wa ti ń lọ lé báyìí mo wá yẹ sí aago márùn ṣaago mẹ́sàn-án ni ti wẹ̀jẹ̀wẹ̀ níjọ Friday July fourteen ìdí tí mo ń ṣàlàyé ni pé kó báyìí pé bàbá mo fẹ́ yẹ ẹyin sí mo débẹ̀ wọ́n ti palẹ̀ mọ́ hallelujah tó bá di ọjọ́ ìsinmi ní ọjọ́ kẹrìndínlógún on the sixteenth of July a wá ṣe ìsìn ìdúpẹ́ nínú ilé ìsìn yìí hallelujah mo sọ pé silver ni kọ́lọ̀ ti friday kọ́lọ̀ ti sunday dè sí mi tí mọ̀ bí n bá ti mọ̀ màá sọ fún wa hallelujah. a rọ̀ wá pé gbogbo àwọn ètò wa tọjọ́ ìsinmi tọjọ́ ti àárín ọ̀sẹ̀ ká máa like ẹ̀ ká máa share ẹ̀ ká tún máa ra star pàápàá ká fi máa ran iléeṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ ẹ bá ṣe ń láìkẹ̀ tá à ń ṣe àì ká máa rà star gbogbo tá a ti gbogbo àwọn tá à ń ṣe yìí ní ìbùkún yóò máa jẹ́ tán ní orúkọ Jésù gbogbo àwọn pàdé tá à ń ṣe láàrin ọ̀sẹ̀ ó ń tẹ̀sánjú ní ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ láti sin ti ìrọ̀lẹ́ lórí ìlà lénìí títí di àwọn àdúrà òwúrọ̀ títí gbogbo ìsìláì pátá ni yóò wáyé ní ọ̀sẹ̀ yìí bí a ti dàpọ̀ máwọn ìsìn yìí Olúwa máa gbọ́ tiwa á sì máa fi gbàdúrà sí ọrẹ wa n ó pè ohun bàbá wa fún ìfilọ̀ pàtàkì. hallelujah adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìtòlùwànṣe láàrin wa ẹ níjọ́ ní ìjẹjọ́ àpín envelope ẹ àpín fún ẹni tí ó bá gbà wípé ohun tí a rí ó jọ wá lójú a gbà pé a máa kópa nínú ẹ ìkówójọ fún adúpẹ́ lọ́wọ́ àwọn kọ́mítì thanksgiving fún iṣẹ́ takuntakun tó lù wá lò wọ́n fún ohun tí owó tí àkójọ ohun tí a fi ṣe lẹ́rìí ìwé agai orí kejì ẹsẹ̀ ìkẹta agai chapter two verse three. ta ni ó kù nínú yín tí ó ti rí tí ó ti rí ta ni ó kù nínú yín tí ó ti rí ilé yìí ní ògo àkọ́ṣe rẹ̀. ta ló kọ́kọ́ rí nígbà tí ò gbogbo kìíní ń bẹ báwo ni ẹ̀yin sì ti rí i sí nísinsìnyí. hallelujah a ti kọ ìwé yìí ká tó bí wa nǹkan tí mo gbà ni pé lórúkọ Jésù Kristi òní yín ẹni tí ò jọ lójú ọ̀la yín á gbàdọ̀bálẹ̀ ọlọ́run alágbára bàbá wa ti ń bẹ ní ọ̀run. oní Èlíṣà kò jọ àwọn ẹgbẹ́ ẹ̀ lójú ṣùgbọ́n nígbà tó di jọ́ kejì tó yọ wọ́n dọ̀bálẹ̀ fún ẹ̀yin ọmọ Ọlọ́run lórúkọ Jésù Kristi kò sẹ́ni tó rí nǹkan tí a ṣe ìtúlùwà ṣe tí ò jọ lójú gbogbo ẹnikẹ́ni tí ò ní yín ò jọ lójú Ọlọ́run á gbé yín sókè ògo yín á tàn lórúkọ Jésù Kristi wọ́n á dọ̀bálẹ̀ fún yín ní orúkọ Jésù Kristi Olúwa wa gbogbo ọrẹ tí a máa mú wá lónìí pàrọ̀ la máa mú wá lẹ́ẹ̀kan náà àwọn tó ń ṣe owó wa mọ̀ bọ́n ṣe máa separate one tithe tèmi ni offering tèmi African mandate ẹ ṣe. hallelujah ẹ jẹ́ kí a palẹ̀ ẹ̀rọ mọ́ àti ìdá mẹ́wàá bí àbá ìní àpòwé ẹ jẹ́ ká ṣẹwọ́ sí àwọn aṣọ́nà kan fi fún wa bí ẹ bá ti ń lọ́wọ́ ẹ jẹ́ ká fi ìdá mẹ́wàá sínú àpótí rẹ̀ ká fi ọrẹ tí wọ́n sọ fún wa sínú àpótí rẹ̀ ká nà sókè ká máa ràn níṣẹ́. báwa àti ọlọ́run wa ayìn wa gbé ọ̀gá nítorí tí oṣù kú dáadáa gba pẹ́ kó gba àyìn wa àwọn ọrẹ àtìmẹ́wàá ni a ti nà sókè yìí ara wọn níṣẹ́ ogun tí a ti wojú rẹ̀ olúwa gbà ní ojú ọ̀rọ̀ wa ògbó yóò sì jẹ́ tiẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa nígbà tí àwọn akọrin bá ń fún wa lórí a mú ìdáwọ́ àwọn àtọ̀rẹ́ wa. pẹ̀lú ijó àti àyẹ́ká máa mú ọ̀rẹ́ wá síwájú olúwa mo mọ̀ pé mi wá ọlọ́run ayọ̀ oore tí o ṣe láyé mi ló mú mi wá dúpẹ́ ìgbà mo bá ṣì ń bẹ láàyè n ó máa yọ̀ ọ́. I kíyèsí lórí àjọ abẹ́ àti ńlọ it's been pressed on my mind from the beginning of the week olúwa ní nǹkan tó fẹ́ fi ránṣẹ́ sí wa ń bẹ̀ olúwa kó ràn wá lọ́wọ́ ìjẹ́ kí a gbàdúrà ayọ̀ fèrè tó mú àṣẹ lówùúrọ̀ yìí àfògùn forúkọ rẹ olúwa gba ọpẹ́ àti ìyìn wa àwọn ọrẹ tí a mú wá síwájú rẹ àti ìdámẹ́wàá àti onírúurú àwọn ọrẹ wọ̀nyí ní orúkọ jésù olúwa tó ṣe tẹ́wọ́gbà gbogbo ọwọ́ tí ó mú àwọn ọrẹ wọ̀nyí wá àti láti inú iṣẹ́ tí wọ́n ti mú àwọn ọ̀rẹ́ wọ̀nyí wá ní orúkọ Jésù Olúwa fi ọ̀pọ̀ rọ́pò Olúwa bùkún olúkúlùkù wa iṣẹ́ má jọ̀bọ́ lọ́wọ́ ẹnikẹ́ni òwò ẹnikẹ́ni má jọ dìbàjẹ́ gbogbo àwọn tí ẹ̀mí fẹ́ fún tó ṣẹlẹ̀ adé ọjọ́ òní ní ọ̀sẹ̀ tí a bẹ̀rẹ̀ yìí lórúkọ Jésù Olúwa àánú kí o sì bùkún adé ọ̀pọ̀lọpọ̀ gbogbo ní à ń bẹ̀ ọ́ kí o dáwọ́lé ọ̀rọ̀ ìka yà símọ́ ní orúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mọ́ àmín kí hallelujah. ẹ̀kẹ́ hallelujah àṣàyàn ọ̀rọ̀ ọlọ́run tí a yàn fún kíkà fún ìsìn pàtàkì ti òwúrọ̀ òní òun láòrí nínú ìwé. Genesis, orí kọkàndínní ogójì láti ẹsẹ̀ ìkíní sí dé ẹsẹ̀ ìkarùn Genesis, jẹnẹsìsì orí ìkọkàndínní ogójì ẹsẹ̀ ìkíní títí dé ìkarùn-ún the scripture chosen shall be found in the book of Genesis Genesis chapter thirty-nine from verse one through five Genesis thirty-nine one through five. a sì mú Jósẹ́fù sọ̀kalẹ̀ wá sí Íjíbítì Pọ́tífárì ìjòyè Fáráò kan olórí ẹ̀ṣọ́ ará Íjíbítì sì rà á lọ́wọ́ àwọn ará Ísímáẹ́lì tí ó mú un sọ̀kalẹ̀ wá síbẹ̀ Olúwa sì wà pẹ̀lú Jósẹ́fù ó sì ṣe alásìkí ènìyàn ó sì wà ní ilé olúwa rẹ̀ ará Íjíbítì náà Ọlọ́run rẹ̀ sì rí i pé Olúwa pẹ̀lú rẹ̀ àti pé Olúwa mú ohun gbogbo tí ó ṣe dára lé ọwọ́ rẹ̀ Jósẹ́fù sì rí ojú rere lé ojú rẹ̀ òun sì ń sìn ín ó sì fi jẹ olórí ilé rẹ̀ àti ohun gbogbo tí ó ní òun ni ó fi lé e lọ́wọ́ ẹsẹ̀ karùn-ún ó sì ṣe láti ìgbà tí ó ti fi Jósẹ́fù jẹ olórí ilé rẹ̀ àti olórí ohun gbogbo tí ó ní ní ìní ni Olúwa bù sí ilé ará Íjíbítì náà nítorí Jósẹ́fù ìbùkún Olúwa sì wà lára ohun gbogbo tí ó ní ní ilé àti ilé oko báyìí ni adánidúró ní kíkà ọ̀rọ̀ Ọlọ́run náà kó lọ́ọ́ bù sí kíkà àti gbọ́ ọ̀rọ̀ ẹ̀ fún ìgbàlẹ̀ mi wá kí hallelujah ó tún àkó láti gbọ́ ọlọ́run fẹ́ kí a palẹ̀ ọkàn wa mọ́ ó jẹ́ àmì láti pe ìrànṣẹ́ ọlọ́run tó lọ lérò ní òwúrọ̀ yìí bí a bá wo ti àpòsílẹ̀ a ó pè ní díákónì bí a bá wo ni ti àmọ́ wẹ́wẹ́ a ó pè ní olùṣọ́ àgùntàn àti ẹ̀ lè pè ní bíṣọ̀pù pàápàá ògo ni fún orúkọ olúwa ó jẹ́ àmì láti fi hàn ní tí wọ́n lè wúrọ̀ yìí arákùnrin mi díákónì ọkùnrin bíṣọ̀pù joel farrell hallelujah bóyá tá a bá ti parí ìsìn a máa lọ report ẹ jẹ́ ká gbàdúrà ọlọ́run ìbẹ̀rẹ̀ àti òpin àwa síwájú rẹ ní òwúrọ̀ yìí a fẹ́ kó bá wa sọ̀rọ̀ fúnra rẹ olúwa bá wa sọ̀rọ̀ mo yẹ̀bà sí ẹ̀gbẹ́ kan ẹ̀mí mímọ́ wá bá wa sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ yìí jẹ́ ká rí ìwòsàn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 bá wa sọ ọ̀rọ̀ Ọlọ́run ní òwúrọ̀ yìí bákan náà mo dúpẹ́ lọ ọwọ́ àwọn bàbá wa tí Ọlọ́run fi ṣe orí fún àwùjọ yìí fún àǹfààní àti orí ọ̀fẹ́ tán fún èmi ọmọ kékeré yìí láti fi ọ̀rọ̀ Ọlọ́run bá wa sọ̀rọ̀ ní òwúrọ̀ yìí mo gba ládùúrà yìí pé ilé ológo tí gbogbo wa ń lépa a ò ní pàdánù rẹ̀ lórúkọ Jésù ní ìjẹ́jọ́ abẹ̀rẹ̀ abala kan nínú ẹ̀kọ́ tí a pè ní àásìkí ọlọ́run àwọn bàbá wa bá wa sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lórí ohun tí a ń pè ní àásìkí láti ọ̀dọ̀ ọlọ́run understanding the kingdom prosperity tí a bá wò ní ayé òde òní tẹ́ bá béèrè lọ́wọ́ ọ an average believer pé kí ni prosperity kí là ń pè ní àsìkè a ti reduce ẹ̀ sí owó. ṣùgbọ́n tá a bá wo ẹsẹ̀ bíbélì tí wọ́n kà fún wa ní òwúrọ̀ yìí wọ́n ní ọlọ́run fi àsìkì jíǹkì Jósẹ́fù nílé Pọ́tífà ẹjọ́ èlò lónìí. èèyàn wà ní oko ẹrú yet bible sọ wípé he was prosperous so ó fi yé mi pé kì í ṣe owó nìkan ni a lè pè ní àsìkì ní ta máa ń sọ̀rọ̀ nípa àsìkì ní ayé òde òní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n máa fún wa ní ìpele márùn-ún tí a nílò láti mọ̀ láti ní ọ̀rọ̀ ṣùgbọ́n a ó yẹ bíbélì wò Bíbélì ń pè ní asiki ní òwúrọ̀ yìí ohun tí Ọlọ́run fẹ́ kí a fi bára wa sọ̀rọ̀ ní òwúrọ̀ yìí ní ọ̀sẹ̀ tó kọjá àwọn bàbá wa sọ̀rọ̀ lórí asiki wọ́n ní asiki ni àkójọpọ̀ ọrọ̀ àṣeyọrí ìfọkànbalẹ̀ àlàáfíà ọlá ẹwà ìyìn tí ó bá fi ara hàn nínú ayé ènìyàn wọ́n sì sọ fún wa wọ́n tẹ̀síwájú wọ́n bá wa sọ lórí àwọn ọ̀nà tí ènìyàn fi ń gbà ní àsìkí wọ́n ní ọ̀nà ènìyàn ti ara rẹ̀ tó yẹ pé ènìyàn ló mú ọ̀nà yìí pọ̀n láti ní àsìkí wọ́n tún sọ̀rọ̀ lẹ́lẹ́ẹ̀kejì wọ́n ní àsìkí kan ti ọ̀dọ̀ ọlọ́run wá wọ́n wá tẹ̀síwájú wọ́n ní àwọn ìdí tí ọlọ́run fi ń bùkún ni tó fi ń fúnni ní àsìkí wọ́n sọ̀rọ̀ dé abala méjì ní ọ̀sẹ̀ tó kọjá. Ja wọ́n ní ìkíní ni pé láti jẹ́ kí iṣẹ́ Ọlọ́run kó tẹ̀síwájú for the advancement of the kingdom. tẹ́ bá ka bíbélì a ó rí wípé gbogbo àwọn ènìyàn tí a kà yí pé Ọlọ́run bùkún kì í ṣe pé ó bùkún wọn fún ara wọn nìkan ó bùkún wọn kí wọ́n lè jẹ́ ìbùkún. I say it every time you are not yet blessed if only you are blessed for yourself. hallelujah. wọ́n tún tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó kọjá wọ́n ní àsìkí ọlọ́run fún wa ní àsìkí kí a lè fi ran àwọn ènìyàn lọ́wọ́. most of the time a máa ń wòye pé the truth every human being tí a bá ti kọ́kọ́ ní ọ̀rọ̀ báyìí orí ara wa lánàá lé yes ṣùgbọ́n bíbélì sọ fún wa nígbà tí wọ́n ní ǹjẹ́ ó dáa kí a san owó orí jésù ní ẹ lọ ẹja tí ẹ bá kọ́kọ́ mú ẹ ó rí owó nínú rẹ̀ ó ní pay for me and pay for you tí ò bá pé ọlọ́run kò lè pé ọ gẹ́gẹ́ bí ènìyàn <laughs> hallelujah ó ní san fún èmi kí o wá san fún ara rẹ̀ ọlọ́run a máa bùkún fún ènìyàn tí ènìyàn bá kọ́kọ́ dé ipele pé ìwọ ni ọlọ́run àkọ́kọ́ tí ọlọ́run ni mo kọ́kọ́ ṣe does that mean pé káwa fi ara wa lẹ̀ ká má tẹ́kì ara wa no a ó rí ní òwúrọ̀ yìí pé ìdí tí ọlọ́run fi ń fún ènìyàn ní àsìkí ó túmọ̀ sí ara rẹ̀ ní pé kí àwa gan kó lè ní ìfọ̀kànbalẹ̀ see prosperity the summary of prosperity is in threefold number one you have your time àkókò rẹ ó jẹ́ tirẹ̀ ìkejì you work in abundance o máa ní ọ̀pọ̀lọpọ̀ ìkẹta there is peace of mind hallelujah a máa ń sọ fún ìgbà ọ̀pọ̀lọpọ̀ ah, ẹ má jẹ́ ká má tẹríba fún àwọn èrèkéré there is poverty that can make a man to forget his name so God himself ó fẹ́ kí a ní as balẹ̀ láti lè sìn. As much as the interest of heaven is conformity, he also wants you to be comfortable. Hallelujah. Ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa àsìkí nípa àsìkí tá a bá tiẹ̀ wo ọ̀pọ̀lọpọ̀ àdúrà onígbàgbọ́ lónìí ó dá lórí owó. Èwe oníwàásù orí ìkẹwàá ẹsẹ̀ ìkọkàndínlógún. Ecclesiastes chapter 10, verse 19. Ecclesiastes chapter 10, verse 19. Only money answered all things. Owo ni ìdáhùn. So it's good. He's not saying that, oh yeah, ẹ má jẹ́ kí ká má lo No, that's not what he's saying. Owo ni ìdáhùn ohun gbogbo. Tá a bá tiẹ̀ tún tẹ̀síwájú. nínú orí keje ẹsẹ̀ orí keje Ecclesiastes chapter seven verse money is a defence wisdom is a defence <laughs> <laughs> tálákà ìmọ̀ràn yẹn ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n akẹ́gàn tálákà ò sì dókè. <clears throat> So, in the interest of heaven, God wants you to also have financial prosperity. Proverb chapter twenty-two verse seven ìwé òwe orí kejìléní ogún ẹsẹ̀ ìkeje. ọlọ́rọ̀ ṣe olórí olùpọ́njú ajigbèsè sì ṣe ìránṣẹ́ fún onígbèsè. ọlọ́rọ̀ ṣe olórí olùpọ́njú so a wealthy person will rule over the system. wealth is a defense money is a defense tó bá ń pè pàdé àwọn ènìyàn tó ní ohun ẹ wọn á wọ àpò wọn náà so money is a defense hallelujah but if that is the summary of the prosperity that you have I tell you and I lie not you are still poor. oh, oh,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 owó orí afẹ́fẹ́ la wà sẹ́nítọ̀ kan ní nàìjíríà ojú ti owó nígbà tí àìsàn tó dé bá ìdílé rẹ̀ tó bá jẹ́ pé owó náà fi ń rà ni kì í ṣe owó tó lè fi rà ni òní so there is more to prosperity than finance. I submit to us this morning that tó bá jẹ́ pé our focus is only about how to make it now now I lie not you will bow to Babylon. The system of Babylon attraction of Babylon ni pé owó mo ń sọ papọ̀ wọ́n wọ́n sọ pé òyìnbó yẹn ti ń pọ̀ hallelujah so ní inú ìpinnu ọlọ́run ó fẹ́ ká ní ọrọ̀ nípa owó tá bá wo ìwé òwe orí kẹtàdínlógún ẹsẹ̀ karùn-ún weakness ti akùdìẹ̀kudẹ tí owó nìkan asik nípa owó nìkan ní ó ni wípé bíbélì sọ fún wa wípé kí ni owó a máa wù yẹ you can read ma. ìwà òfin ìwọ ò á fi ojú rẹ wò ó kì yóò sì sí mọ́ nítorí tí ọ̀rọ̀ wù ìyá apá fún ara rẹ̀ bí ó sì bíi ti idì tí sì ń fò lójú ọ̀run. So a man that has today only lè di ọ̀la kó má ní ọ̀rọ̀ mọ́. Tó bá jẹ́ pé prosperity nìkan nìyẹn. Níjọ́ Tuesday tá à ń gbàdúrà níbi bí mo so itan ọkùnrin kan mo money ó ti ṣiṣẹ́ nílùú yìí for twenty years so investment tó ní tó try láti ṣe sílé àwọn ẹbí they they embezzled everything and it was grounded, wọ́n ní láti dá owó ilé fún ní bíbí padà ẹ jọ tó bá jẹ́ pé hope ẹni yẹn ni pé asic ọ̀rọ̀ ó ti kùnà. Today, the church of God The prosperity message is all about money. Àti ẹ̀ wá rò í pé à ń sọ ọkàn wa ro i an so Bíbélì ni oni ní ènìyàn tó bá dèrè gbogbo ayé yìí tó sọ ẹ̀mí rẹ̀ nù. Kí ló ṣe? Ó pàdánù. Now the Bible put in, in line with your prosperity. He said the way you know if at all you are prosperous is that your soul is also saved.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 ó gbọ́dọ̀ dára fún ọkàn rẹ ìbéèrè mi sí wa ní òwúrọ̀ yìí ni pé what is the state of our soul hallelujah bó ṣe ń dára fún wa ní ọ̀nà tó kù ẹ jọ are we not doing it exchange fún ọkàn wa ẹ jẹ́ ká wo ìwé Matthew mi ò fún yín nìyẹn orí kẹrin bẹ́ẹ̀ má kà má kọ́ sọ̀rọ̀ tó wà níbẹ̀ nígbà tí Sátánì ń dán Jésù wò ó ní wo gbogbo ayé yìí èmi ò fún ọ kí ló ń béèrè fún ọkàn He was in. Ah, see, every transaction going on over your life is, an, is a transaction in an exchange for your soul. <laughs> Ecclesiastes chapter 5, verse 10 and verse 12. Oníwàásù orí ẹsẹ̀ ìkẹwàá àti ìkejìlá. Oníwàásù orí ẹsẹ̀ ìkẹwàá àti ìkejìlá. ẹnikẹ́ni tí ó bá fẹ́ fàdákà fàdákà kì yóò tẹ́ lọ́rùn <laughs> bẹ́ẹ̀ lẹni tí ó fẹ́ ọrọ̀ kì yóò tẹ́ lọ́rùn asán lè èyí pẹ̀lú ẹsẹ̀ kejìlá dídùn ni oorun oníṣẹ́ ìbá jẹ́ dídùn ni oorun oníṣẹ́ ìbá jẹ́ oúnjẹ díẹ̀ tàbí púpọ̀ ìbá jẹ́ oúnjẹ díẹ̀ tàbí púpọ̀ ṣùgbọ́n ìtẹ́lọ́rùn ọlọ́run ọlọ́rọ̀ kì í jẹ́ kí ó sùn Uh, hallelujah. Uh, let me let me strike the balance. Eh, King, I hate poverty with passion. Yes. But anything to bá jẹ́ pé ìgbà tí mò ń lé ọ̀rọ̀ yìí, ọkàn mi la fi ń ṣe pàṣípààrọ̀ rẹ̀ mo pàdánù. Bíbélì jẹ́ kó yé wa yí pé money does not satisfy. That is why àwọn tó ń kówó jẹ láwọn orílẹ̀ kò tẹ́ wọn lọ́rùn wọ́n tún máa máa kó jẹ ni kí ló jẹ́ kí eh, sọ yìí pé vanity upon vanity he had it all but there, still, there was still a void in him ó ní gbogbo ẹ̀ ṣùgbọ́n ó mọ̀ pé there is still this emptiness only God can feel. only God can feel. so if your greatest hope why you know I, I submit to us this morning because every time olúwa bùkún mi olúwa bùkún mi have you ever asked God olúwa kí ló fẹ́ kí n fọ̀rọ̀ ṣe the reason why God has not blessed some people is because the state of their heart is so porous that if God bless them the church will look for them I don't know how many of us have seen that comedy tó ń sọ wípé ó yá o ò ń gbàdúrà ò ń gbàdúrà ọlọ́run bùkún mi ọlọ́run bùkún mi tó wá bùkún mi ẹ̀ máa fọ church tí pásítọ̀ wa lọ ó lọ tilẹ̀kùn ṣọ́ọ̀bù ẹ̀ ó ní látìgbà tó ọlọ́run ti bùkún ẹ lò ti wá church mọ́ ó ní ṣèbí <coughs> ìbùkún tó o béèrè fún ìpè tọ́lọ́run bá fún ẹ wàá máa fọ ilẹ̀ church o fọ ilẹ̀ church ó ní you think i'm joking with you i will close the door and it looks like a joke but that's the reality tọ́lọ́run ò bá kọ́kọ́ gba ọkàn rẹ tó bá fi lè fún ọ ọ̀rọ̀ yẹn yóò gbé ọ kúrò nínú ọlọ́run what is true prosperity material is good financial prosperity is good tá a bá ìwé Timothy kìíní orí ìkẹfà ẹsẹ̀ ìkẹsàn ẹ jẹ́ ká wo nǹkan tí bíbélì sọ. ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di ọlọ́rọ̀ a máa bọ́ sínú ìdẹ̀wò ìdánwò àti ìdẹkùn àti sínú wèrè ìfẹ́kùfẹ́ púpọ̀ tí ń pani lára irú èyí a máa ṣe ènìyàn sínú ìparun àti ègbé nítorí ìfẹ́ owó ni gbòǹgbò ohun búburú gbogbo èyí tí àwọn mìíràn ń lépa tí a sì mú wọn ṣáko kúrò nínú ìgbàgbọ́. owó ni gbòǹgbò ẹ̀ṣẹ̀ ìfẹ́ owó kì ṣe owó gangan ìfẹ́ owó the english interpretation ni uncontrolled appetite for money when tó bá pé owó ló control everything about you then something is wrong. Daddy Adeboye shared a story many years ago. Oni ìránṣẹ́ ọlọ́run kan ó máa ń wá sí redemption camp ó máa ń wá fọ ilẹ̀ so àwọn èèyàn máa ń wòye pé ah, kí ni ah, bàbá bẹ́ẹ̀ ṣe tó yìí kò yẹ kẹ́ máa kẹ́ stoop so low báyìí bàbá ní ìránṣẹ́ yìí wípé nǹkan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wípé ó rántí pé ibì kan lòun wà tẹ́lẹ̀ kọ́lọ́run tó gbé òun débi tóun wà Baba revealed that that man is one of the billionaires in Nigeria. Mo mi. Eh? <laughs> no matter what you have, even your speaking in tongues, everything, exploit. Eh? Mo are we, do we outgrow service? In the church of God, tó yẹ pé, a èmi ni èmi ni mo gbogbo ayé mọ̀ mi tó báyìí kí n wá wá sí church kí n wá serve I tell you ẹ jẹ́ ká lọ ka bíbélì nípa ìtàn Joseph Joseph sìn títí tí tó fi di olórí but I have seen that in the church today people will rather want to become head without service. Um, beloved tó bá jẹ́ pé ìdí tó fi ń sin ọlọ́run ní pé kó lè bùkún ọ nípa owó nìkan you are still a poor person. Hmm. eléyìí á mú mi lọ sí ìpele kejì nípa ọ̀rọ̀ ìpele kìíní ni finance and that's the most common everybody talked about it ọlọ́run bùkún mi ọlọ́run bùkún mi ẹ mọ̀ pé mo ti sọ èmi gan yé ti poverty ìṣẹ̀dá mi gan kọ́ thank you tá a bá wo ìtàn ọkùnrin kan Joseph Aramatia nínú ìwé Jòhánù orí ìkọkàndínlógún wọ́n ní ó tọ̀ Pílátù wá ó ní fún mi ní ara Jésù ṣe é mọ̀ pé gbàtọ́ fẹ́ introduce wọ́n ní òyìnbó ni o a certain rich man a disciple so wọ́n fi wealth ẹ̀ sí ara influence so the wealth gave him influence and affluence so nígbà tó máa appear bí ẹ̀mí mọ́ ṣe túmọ̀ ẹ̀ fún mi ó appear níwájú Pílátì ó ní Pílátù gbé ara Jésù fún mi kí n lọ sí Pílátù ní dẹ́n lọ ṣe ìpàdé pẹ̀lú àwọn ìgbìmọ̀ nígbà tó dénú ìgbìmọ̀ ó ní ẹjọ́ tá a bá gbé e fún tó bá fi lè ti iléeṣẹ́ rẹ̀ ní ìlú wa economy nation wa ti melt so wealth always make people to have voices over nations. So I can't be poor. ó débẹ̀ bá ó ní ẹ fún mi lára Jésù wọ́n ní ẹ tètè gbé fún o tẹ́ ẹ bá gbé fún tó bá fi lè sọ wí tí Dangote bá ti gbogbo iléeṣẹ́ ẹ̀ Nàìjíríà ẹ kí ló máa ẹ má jẹ ẹ má jẹ ká sọ yẹn so it's just like that ó ní ẹ fún mi lára Jésù so well there ẹjọ́ ó sì jẹ́ pé pétérù àti johannu wọn ṣe lọ gba ara jésù wọn á pa àwọn náà ni so that man's wealth was also needed for the kingdom so i'm saying that wealth is good but it can fly ìlú yìí ló máa ń bá mi lẹ́rù jù èèyàn lè nílé lónìí kó domless lọ́la. so tó bá yẹ all my hope in serving God ò ní pé owó so what will I bounce back to? Ìkejì is what I call physical prosperity. Ìlọ́rọ̀ niti ilira. A lot of people wọ́n wò pé <laughs> ó is my mentor when it comes to healthy living. ó wá ní that's Reverend Tony he said òun jẹ ìyà dáadáa nígbà tó ń dàgbà ó nígbà tó wá ní ọ̀rọ̀ ó wá di pé ẹ fún mi ní coke ẹ fún mi ní gbogbo eléyìí gbogbo ohun tí mi ò jẹ láti ilẹ̀ ẹ jẹ́ ń jẹ papọ̀ ṣùgbọ́n kò mọ̀ pé bóun ṣe ń jẹ ní àgọ́ ara òun kú I cancel us the will of God in terms of prosperity is for you to be healthy also. That's number two. Tẹ́ bá wo Námánì, ó ní ọ̀rọ̀ débi wípé nínú ìwé àwọn ọba kejì orí karùn-ún ẹ má wulẹ̀ kà láti ẹsẹ̀ ìkíní. Wọ́n ní nípa Námánì Ọlọ́run fún Síríà ní ìṣẹ́gun lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n kí ni àdẹ́tẹ̀ ni ó dẹ́tẹ̀. So the leprosy was a bot in his life. So I counsel you see let me submit to us So eh, eh, àwọn kan sọ pé nǹkan kan ni ó pààyàn nǹkan kan ni pààyàn maybe you have lived longer. Eat well. Eat well is part of the prosperity. Imagine kéèyàn ní owó tán kó wá bẹ̀rẹ̀ sí í máa fi wo àìsàn. Let's discipline ourselves when it comes to eating. Gluttony is a sin. Physical prosperity in our health kò ẹ̀mí ò rányàn nǹkan kan ló máa pààyàn ẹ ṣàjẹ́ mú continue. The only thing that pains me is that almost every time a máa ń dáṣẹ́ àdúrà lẹ́nu. He says, I wish above all things that thou be in health. So, as far as God is concerned, it is in his desire that you live healthy. And let me say this when I started buying organic, to organic, ẹ̀gbọ́n mi ni ó fẹ́ swear. Owen. You know, and I told him, I said, it's easier to stay healthy than to cure a disease. It's cheaper. I stand on the word of God. gbogbo àwa tó dàbí wa ó wa lábẹ́ ìfàmìròyìn orí òkè yìí ní òwúrọ̀ yìí ọwọ́ olúwa kó kàn wá. ìkẹta. even though pé physical health also matters can I tell you the truth it has a limitation physical the prosperity that's why the people say pé ọgbọ́n dára ju agbára lọ so agbára is like wealth is like health ṣùgbọ́n tún ní ọgbọ́n ó tún ṣe iyebíye ju agbára lọ ìwé Ecclesiastes chapter one eh, chapter twelve one to seven but tabadiri alilọ́ka. ó ń sọ̀rọ̀ nípa agbára ẹ àti ọgbọ́n ó wá ní ọgbọ́n dára ju agbára lọ so ìyẹn mú mi lọ sí ìpele kẹta nínú ohun tí à ń pè ní ọrọ̀ àti àsìkí tòótọ́ ìpele kẹta ni mental prosperity ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mo máa ń sọ ní gbogbo ìgbà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ẹ they are poor in their mind no matter how you help them they are still poor ẹjọ tẹ bá rí wèrè níta tẹ ẹ gbé one billion fún ìgbà ó ní òtún ní ìdànù why because his mental faculty could not comprehend the blessing that was to come that was why nígbà tí ìránṣẹ́ Ọlọ́run tí ọmọ ọ̀dọ̀ wòlíì ó ní àti gbé ìránṣẹ́ Ọlọ́run ò ní olúwa oya rángẹ́lì ó ní olúwa ṣí i lójú that's why when you go to the book of Daniel chapter four Nebuchadnezzar, Bíbélì ní iye rẹ̀ sì I love the way English put it. Only and his reasoning return. Níbo ló So the Bible says wisdom is the principal thing. With all thy getting, get understanding. Proverbs 4 7. As good as that is, there's also a limitation. Torí pé The Bible says they, are, they, were, they were ever learning, never comprehending. Second Timothy chapter three verse seven. Wọ́n ń kẹ́kọ̀ọ́ sí ṣùgbọ́n kò mú sí nǹkan kan. Ṣé ẹ mọ̀ pé àwọn miracle kan wà tó yẹ pé Ọlọ́run kò lè ṣe láàyè àwọn kan? Ẹ mọ̀ reason. Kọ́lọ́run imagine if God says rise up and you be healed. The person will say "Ewo ni kí n dìde? Ah wá jẹ́ kí n jókòó àwọn ọlọ́rọ̀ la wà we are learned people. So I've come to understand it's even most times difficult for learned people to receive miracle. Illiterate, I want one, ni they receive miracle even faster than learned people. There's limitation to it. Bro, Àkànní ń sọ saw kan fún wa. oni ní ẹ̀gbọ́n òun professor. Ó la ìṣòro kan kọjá. Ó gbàgbé professorship. Wọ́n ní kò jẹ ìgbé ara rẹ̀ je. So there's a limitation. If that is all I am looking for, I'm still poor. You <laughs> carry? I'm going to call that one relational prosperity. Please, beloved, God will bless people through people. ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni à ń béèrè fún ìbùkún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa lọ́lọ́run rán sí wa ṣùgbọ́n à ń bá yóò dì. I say this now, please. Let me say this. The Bible says a good name is better than silver and gold. Orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ. Whereas that is ọjọ́ yẹn náà, wọ́n ní orúkọ rẹ̀ is he a padlock or a key? How will you borrow money from people you will not pay back? Then you are already, your name is a padlock. See, it's like, see, let's, let's, let's call the spade a spade. Ṣé mo pé mò ń kà ni mò ń ṣe àṣàrò ní òru, mo ní no wonder jésù gan kò kàn fún wa ní ìṣẹ́gun nìkan ó tún fún wa lórúkọ kí lórúkọ ẹ rà. The credibility behind your name when people mention your name please what can they hear through it. Ah, Holy Spirit ẹ jọ ẹ imagine ẹ imagine neighbor jésù ìyá jésù kó máa invite ìyá jésù síbi wedding Cana Galilee ńgbà tó ti tán. ẹ imagine kó ti kí ó ti bá ìyá Jésù yín ó di so níjọ́ tí wáìnì tán relationship is a key I say it again relationship is a key see if you are too big to serve people you are too small to lead relationship is a key wọ́n ní ẹwẹ̀ ẹgbẹ́ turn to your neighbor say you are blessed no èmi àti ẹ ò lè And I learned something. Keep on shining is not here today. Mo ń sọ̀rọ̀ kan níbi bí níjọ́ kan akọ̀jọ́ ń sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ ní I think maybe èmi àti Wálé àbí nǹkan là ń sọ̀rọ̀ And she said I know that thing. And I said please. She said when you are ready. Kí mo fẹ́ fàyọ ni pé imagine kémi àti keep on shining máa yan odi. What I needed for my next level of breakthrough I would act see may the Lord deliver us. mẹ̀fíbóṣẹ́tì lódébárì ló wà ẹ tẹ̀ orúkọ ìlú tó nǹkan tún lọ wà lódébá báwo ni ò ṣe ní débá ó wà ní lódébárì but because of the relationship tí bàbá rẹ̀ ti ní pẹ̀lú pẹ̀lú tani ah! pẹ̀lú dáfídì lóòótọ́ ó yarọ ṣùgbọ́n a gbàgbé pé ó yarọ a mú wá sórí àga ọba relationship is a wealth is a prosperity You see people, you don't honor people, you don't appreciate people, you look down on them every time. I tell you, you will be. See, let me not lie to you. There's nowhere in the Bible that he read to Ọlọ́run ti bùkún ènìyàn He blesses people through people. Hey, imagine kí Joseph wá sọ pé àti ẹjọ́ tí mo ti ń lo ẹ̀bùn mi láti sin àwọn ènìyàn kò wú pé mi. Ìwọ olórí agbọ́tí àtolórí kìíní ó tó gẹ́ ẹ lọ wábì kan jókòó ẹ jẹ́ kémi gan fèsì ilé ayé tèmi if the day he stop serving would have been the day his testimony and his breakthrough would have been terminated. That takes me to the last one as we round up. Spiritual prosperity. Ah! Let me tell you, beloved, if you have wealth every other area, tá a bá ní Jésù we are poor we are poor see poverty titi wa ó ní ó tún gbé power because if you see that is why you see that àwọn tó kù nínú ayé they can have every other thing but that area ẹ kàn máa rí wọn lè commit suicide kí ló fà there is a void only Jesus can fill that void if you are here today you don't have Jesus. I tell you, no matter how you pursue other prosperities, if you don't have this one, I tell you, your eternity. Eh? See, oh, mo máa ń sọ ọlọ́run gan pàdánù because lóòótọ́ kò lè pàdánù ṣùgbọ́n ó pàdánù bákan bí in in in such a way that òun gan fẹ́ dèrè ọkàn rẹ mo máa ń sọ ohun mẹ́ta tí ènìyàn wá ṣùgbọ́n tó ń wá ni ìkíní ọlọ́run ìkejì e-, èṣù ìkẹta ikú In you from the other one. We prevent it from the other one. So if death, the prosperity. Ọlọ́run the bible says psalm thirty-five verse twenty seven. Only ní ọlọ́run gan inú rẹ̀ á máa sí ọrọ̀ àti àsìkí àwọn ènìyàn rẹ̀ bíbélì sọ only seek first the kingdom of God and his righteousness every other things will be added there is prosperity that leads to other prosperity and that is the way of the cross. That is the way of the cross. The true prosperity must be Jesus. At the center of it all is you that I see. Is you that I see. Ẹ jọ̀ọ́ nígbà tí to ẹ̀ bá parí, where will you be? Where will you be? I will not pursue wealth at the expense of my soul. Babylon is falling. Babylon is falling. Babylon is falling. Babylon is falling. This morning, challenge mi sí wa ní pé ẹjọ́ báwo la ó ti parí ìrìn wa láyé yìí. You are not yet wealthy. Thank you, sir. If all you do is just to have the other four prosperity, but you don't have the other one. Please, I'm going to say this again. Please, sir. Please, ma. Cherish and honor men. Hey, Joe. Only ní remember Joseph Koto lè jọba o. Ṣé ẹ̀mọ̀ pé lọ Please, if you keep fighting everybody, èèyàn á pẹ́ But even at that, Jesus. It's you that I see. It's you that I see. Shall we rise? At the center of it all, it's you that I see. Ó ní Ọlọ́run ló ń fún wa ní agbára láti lọ́rọ̀. The Bible says the blessing of the Lord maketh rich. That shows me that what maketh rich is not money. And Teba summarized the one oya gbogbo ọ̀rọ̀ tá à ń sọ gangan ni owó then we don't understand. Oni ní ìbùkún Olúwa ní mú ní So tí máa wá sọ pé èèyàn ńlá then you understand. That means blessing of God is bigger than money. Come and take me to the place. Where I have no will that is separate from your will. Come and take me to the place where I have no choice that is separate from your choice. To be one with you is my desire. To be all for you is all I want. Can we speak to the Lord and say, Lord, help me? Lord, help me. olórin kan ní máa torí adùn ọ̀run fìyà jẹ mí láàyè o bàbá máa torí adùn ààyè o gba paradíṣe lọ́wọ́ mi o ọlọ́run gbàdálẹ́balẹ̀ tọ́jà ayé tú jẹ́ ńrọ́kọ̀ rẹ bárelé jésù gbà mí ó má jẹ́ ń kùnà kí má bàa ṣègbè lẹ́ṣekú fún mi jésù gbà mí ó má jẹ́ ń kùnà kí má bàa ṣègbè lẹ́ṣekú fún mi. Jésù, gbàtàlẹ́balẹ̀ tọ́jà ayé tú jẹ́ ń rọ́kàn rẹ bá relé gbàtàlẹ́balẹ̀ tí fellowship ní símọ́ jẹ́ ń rẹ bá rókè o. ayérayé agbẹ́yìnká lápọ̀lọpọ̀ torí pé o dára sí wa o ló ṣe ń bá wa sọ̀rọ̀ lójoojúmọ́ o ti tún fi ọkàn rẹ hàn wá ní àárọ̀ yìí abẹ̀bẹ̀ agbára tá a fi ní gbọ́ ọ̀rọ̀ yìí nìkan tí a fi lè ṣe wọ́n bí ìwọ ọlọ́run ti bá wa sọ ọlọ́run gbé wa àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n jẹ́ ó dá wa lẹ́bi ní ọjọ́ ìkẹyìn jẹ́ kó mú wọn dé ọ̀dọ̀ rẹ bàbá ohun gbogbo tó tọ́ sí wa gẹ́gẹ́ bí ọmọ tí a pè ní ọ̀rọ̀ ayé sàtánì má jò fi dùn wa èyí tó jẹ́ pàtó àti gbòógì tó wà ń bẹ̀ ó ní ọ̀rọ̀ láti ọ̀dọ̀ ọwọ́ ọlọ́run pé nígbà tí ìpè bá dún ká bá ọ jọba ní orúkọ jésù olùgbàlà ohunkóhun tó wà lọ́wọ́ wa tó lè mú ká sọ̀rọ̀ ayérayé nù lónìí ọlọ́run gbà á kúrò lọ́wọ́ wa. ohun tá a dì mọ́wọ́ tá a fẹ́ràn ju ìwọ ọlọ́run lọ lónìí ní orúkọ jésù olúwa gbà á kúrò lọ́wọ́ wa. agbára tá a fi rọ̀ mọ́ wọ nìkan ṣoṣo ní orúkọ jésù gbé wọ̀ wá olúwa ràn wá lọ́wọ́ olúwa ràn wá lọ́wọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí kò rọrùn láti ṣe bí kò ṣe pé a ní agbára ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ tí ó mú kó rọ̀ wá lọ́rùn ní orúkọ Jésù Olúwa dá wá bàbá wa tí wọ́n ti lò láàárọ̀ yìí ní orúkọ Jésù agbára wọn sọ di ọ̀tun ní orúkọ Jésù sọ agbára wọn di ọ̀tun ìfàmì òróyàn wọn ní orúkọ Jésù kó máa pọ̀ sí lójoojúmọ́ Ọlọ́run gbọ́ àdúrà nígbà tí ọjọ́ ìkẹyìn bá dé àtàwa àtàwọn jẹ́ bá ọjọ́ bá Jésù Kristi olúwa Praise the Lord. Ẹ ká dolóore ẹsẹ̀ wa ká ṣoore ọ̀fẹ́. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Fẹ́ máa ti Ọlọ́run dàpọ̀ àwọn èèyàn mímọ́ kó sọ̀kalẹ̀ bá wa gbé láti sìn àti ti láéláé àmín àmín àmín olúwa ìwọ ni ọlọ́run wa mo sì jẹ́ kí kó borí wa olúwa ìwọ ni ọlọ́run wa mo sì jẹ́ kí kó borí wa olúwa ìwọ ni ọlọ́run wa mo sì jẹ́ kí kó borí wa àmín hallelujah hallelujah ha. pàtẹ́wọ́n ńlá fún jésù.